ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا حفظكم ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pá fún ọlọ́run ọba tó ṣe wípé òun ló ní gbogbo ìgbà àti ìgbà àṣà wo ẹjọ́ tẹ bá fẹ́ ṣeré ẹ̀bọ̀ta gẹ́gẹ́ bí ilẹ̀ wa kò sáàyè ní bọ́sí báyìí ọba tó ṣe ń rọrùn fún wa láti fi di àsìkò yìí láyé tá a bẹ̀ẹ́ wípé kó jẹ́ kí ọ̀rọ̀mọ̀dọ́ lọ bá wa àsìkò tẹ́kọ́ lọ kó sọ lọ́rùn ló bá wa. a bẹ̀ẹ́ kọ́ lọ já wà nínú ẹni tí ó gbà àgbà gbígbà rẹ̀ ọwọ́ lọ́wọ́ bá lọ́wọ́ ọlọ́kọ̀ gbà lọ. a bẹ̀ẹ́ kó lọ́rùn kó já wà nínú ẹni tó ṣe ọdún àti ṣe ọdún ọdún eléyìí tá ṣe náà ìjọsìn ni ọlọ́kọ̀ gbà lọ́wọ́ àwọn ìbàdá ìjọsìn oríṣiríṣi ló wá bọ̀ lọ́nà ọlọ́kọjá wà ní tó ṣe yẹn náà nínú ọkàn lọ́wà làákàrí nínú ọkàn lọ́wà torí pé ẹ́ńjìnì ara àárín ní ojú ọwọ́ ẹsẹ̀ àárín àárín mo lè torí yín stop alcohol fún ara ìdí ìgbàgbé bí ọwọ́ sí àárín ó ya ìṣẹ̀lẹ̀ àwọn fìtínà tó bá àwa mùsùlùmí ló especially lẹ́yìn ikú ànábà Muhammad fìtínà tó kọ́ lé tó kojú àwa mùsùlùmí tó ní bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ní ọ̀dà ẹ̀bá ànábì láyọ̀ ṣàkáfù ayọ̀ ṣàkáfù àwọn àpèníjà yẹn ìpèníjà tó lé ni tó ní agbára tó líìdì sógun táìmọye ẹ̀mí bọ́ ìgbélé tó wá ní agbára tó kà sí àrà òun wá ní ti ayé alì ìgbà tóun àti màáwí àǹbára wọn pa ǹjẹ́ ẹjọ́ mọ̀ kí bìtì náà yọ̀ tán lẹ́tí tó sọ because àwọn olórí kóòsà tí wọ́n wà ní ráàmù níbi tí náà wọn tó ti fẹ́ máa gbilẹ̀ láwọn bíi ǹjẹ́ ìjẹ́ mọ̀ wípé ara àṣẹ́kùbà wàhálà dànù because ìtí ń jẹ́ òní jìnà ìsìlámù ọ̀pọ̀lọpọ̀ ọmọ títí dị sí ẹ̀dá kò sí ẹ̀lẹ́ mọ̀ ìsìlámù kọ́ mọ̀ tí ń jẹ́ kó àwọn tí ń darí ìran yẹn púpọ̀ wọn sí àwọn tí wọ́n gbà àwọn tí wọ́n gbà pa alùpàá ní táǹgé fún òpin àwọn tí wọ́n gbà pé gbogbo sàábé àbáwọn péréte báyìí gbogbo wọn ti di kékeré lẹ́yà lẹ́gbàá tí wọ́n gbà pé àbúbákiri gan kékeré ó má rògbà kékeré ẹ̀dá kò sẹ́ni kan lè jẹ́ mùsùlùmí kó gbà àwọn èèyàn mùsùlùmí tí Islam sì yẹ ẹ̀dá kódà táwọn kan bá dé ẹ́sítẹ́ǹtì pé gánẹ́jì wẹ́lú ṣiṣẹ́ jẹ́fà náà bá Muhammad ó ṣiṣẹ́ jẹ́ ó lọ jíṣẹ́ fún alì ní ara sí ọlọ́jíṣẹ́ fàánà ó wá ń ṣiṣẹ́ yẹn jẹ́ bá àwọn twenty three years ọlọ́run sì correct kátó wa mú sọ tí ó ṣe fẹ́ ra ọ̀gá àwọn ọmọ ìyá àwọn náà ó mọ àwọn àlùjọ mọ sọ̀rọ̀ tàbí àyèmọ kánpa ìsìláàmù ń dà wọn. àyèmọ ayé ìyá lórí ìfẹ́ rẹ̀ tó fún ìsìláàmù ó túmọ̀ sí pé mùsùlùmí ṣùgbọ́n àṣẹ́kùbọ̀ wàhálà àgbà náà olóòdìsí ṣẹ́rin nínú nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ká fi máa wòye kó ni wọ́n lè bà pé òun ni pé kó ṣe jẹ́ pé àwọn ọ̀tá ọlọ́run ògbóǹtarìgì ọ̀tá ọlọ́run ni wọ́n dojú ìjà kọ àwọn ẹni yìí tó kò sí ní Islam kankan tó sọpọ̀ tì. Ìmọ̀ bóyá ẹgbẹ́ ìgbàjọ́ ìlú kìí kò sí ìlú ìsìláàmù kan kọ́ńtì kan yẹn káwọn ìlú ìsìláàmù náà pọ̀ tẹ àwọn yẹn bá fẹ́ sọ pé àwọn tí wọ́n mú jẹ́sì jẹ́sì pé sàwọn tí wọ́n dà ẹ̀sán ní ìdákọ̀ ìmọ̀rọ̀t ẹ̀sán ní ìdákọ̀ kọ́tọ̀ lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn káwọn èèyàn flexible pẹ̀lú flexible ẹ̀ maybe one country nínú gbogbo ayé olú country ilé ayé ṣe pọ̀ jù àwọn mẹ́ta yẹn nìkan ní ẹ̀kọ́ ǹdẹ́ mú gbogbo tí Amẹ́ríkà ṣètò gbogbo ilẹ̀ Lárúbáwá fún ọ̀pọ̀ torí wọ́n mọ ọdún tírẹ́ẹ̀tì wọn ní ajẹ́ fáwọn nínú pálá yẹn nìkan wọ́n bẹ̀rù aburú wọn dàbúrú àwọn òyìnbó torí pé àjọṣepọ̀ tó sì pé mọ́ díẹ̀ díẹ̀ ti wà láàrin àwọn àbáwọn òyìnbó yẹn ṣùgbọ́n àwọn eléyìí àwọn eléyìí bá bá ọ̀daràn ni wá sí ìlú ìsìláàmù kan tí ó tó àwọn lẹ́rọ̀ gbogbo tí a ń gbọ́ yámọ̀ nù àwọn ẹ̀hósí yẹ́gẹ́ ọgbọ́n omi tí ṣé ọmọ ọkùnrin jókòó sí náà ṣe ti já gbogbo ẹ̀rù àwọn náà lẹ́yìn káwọn oṣù náà ogun yẹn náà sí lẹ́yìn náà ní sóríà àwọn náà lẹ́yìn àwọn àwọn ọ̀dà pé àyè tó gbà wọ́n jẹ́ náà ilẹ̀ haúsá jẹ́jẹ́ díẹ̀ abúlé wọn bí ọwọ́ rẹ̀ ẹ bá mú bá ń fi ẹ máa ránṣẹ́ sí mi ẹni tí ọba ti gbé ọwọ́ rẹ̀ sókè nù wọn bá ń fún yín yóò sì gbẹ́sẹ̀ sókè tó gbẹ́sẹ̀ sókè ìwádìí ẹsẹ̀ ń kọ́ lómi lọ́dún lójú òní. wọ́n já gbélé náà ṣé ń tẹ̀lé mi máa pé aburú wàhálà tó ṣẹlẹ̀ ń dáná ní ẹ́sà síbẹ̀ sọ̀pọ́tà áàlì náà yàrá nǹkan tí mo ṣe àtọ̀ áàlì náà ni. wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lábà ní afẹ́ jẹ́ kí wọ́n já ogun dúró ṣùgbọ́n àwọn tó yẹ fáwọn gangan lògbóǹtarìgì nínú wọn tó dáa fún sọ pé kó má dùn without kẹsẹ̀ ìdọ̀ ààfin wọn. tírẹ́ẹ̀tì ni wọ́n jẹ́ fún gbogbo àwọn wọ́n má jẹ́ tírẹ́ẹ̀tì rẹ̀. mo rò pálá yìí mi ti ẹ̀dá dálíkà lọ́wọ́ yí bá náà ta ló ta ló fẹ́ sọ mo fẹ́ sọ ọlọ́run ó ṣe dára ṣe wá rí nígbà tí wọ́n wá jagun sí fi ìyẹn ẹ̀mí ṣòfò ìlà mùsùlùmí àmì ṣòfò sọ ààrẹ mọ́ tó ẹ̀mí ṣòfò wọ́n ní Ali radiyallahu anhu wá sọ pé innal aqla fil qalbi wa rahmata fil kabidi wa rahmata fil náà báàbù yẹn sọ̀rọ̀ nípa yí pé làákàyè inú ọkàn lọ́wà torí pé ọkàn yẹn lẹ́yìn mo ti sọ òun ni ẹ́ńjì ní ara ìjọ tó bá sì sọ sẹ́lẹ̀ gbogbo tí mi lára ò ní ṣiṣẹ́ ẹgbẹ́ wa ẹ lọ kírun ẹ lọ kírun ẹ kò sì kírun ẹ sàlọ́ ara ìkírun kò sí kí ṣe kò lẹ́yìn kírun. ìlànà yìí pé ọlọ́run bàbá tó láàrẹ̀ ga nínú àkọ́kọ́ òní àfàlámúyá sí nínú fìlà àwọn sáwọn èèyàn lọ lórí ilẹ̀ òní àìsà ẹ̀rà pọ̀tàkùn aláhùn olóòmù yá àpèlúwọ́n náà kí wọ́n bára bẹ́ẹ̀ kí wọ́n ní ọkàn yẹlẹ́ tí wọ́n fi máa ṣe làákàá àwọn àdánù ìsìnmáìwò nàìjíríà tàbí kí wọ́n ní àwọn etí wọ́n fi gbọ́nà àmàlì wà láti àmàlì láti ni ojú kọ́ ní náà kí wọ́n الرحمة بأكلتها إن العقل في القلب والرحمة في الكبد والراحة في الحال والنفس في البيئة آه أنا البيت جاي مطمئن وني ما ذكر جامع فعله تبعت ذكر ما فعله وعارف يا من تبعت مش على عين عن Ike gbogbo ẹ kúrò lára rẹ̀ lẹ́yìn ìgbà náà ká máa fà lọ gbogbo ọ̀nà tó gbà wọ́n ènì máa wá bọ́yọ́ bá mu àbí ọ̀bá mu nínú pẹ́ lọ́wọ́ mi ẹ̀yẹ pé lápẹ̀lú nínú ṣẹlẹ̀ lọ́wọ́ Amẹ́ríkà ní ara lọ́wọ́ àwọn olóyún àwọn fẹ́ gbà wọn kalẹ̀ lọ́wọ́ àwọn lọ. àwọn ibi tí wọ́n ti ń pàwà iná wọn wọ́n bọ́ọ̀bù àwọn ibìkan wọn rí iná lò táwọn ará ìlú náà wọ́n rẹ̀ lọ́wọ́ àwọn. lórí tó sì bá ní kí bí ṣe ń ṣe àwọn kan làwọn yẹn náà ń ṣe àwọn ìgbésẹ̀ mi. ìwà báwọn bá ju nígbà ògbùwà bahrain nígbà ògbùwà kò sí tọ́ka ẹgbẹ́ ìjọ yìí pé ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ìdí wọn lò ní. ìgbésẹ̀ yìí lọ́jọ́ àwọn èèyàn yìí jẹ́ nípa wáyé lọ́dọ̀ ọ̀rẹ́ wọn ni wọ́n. ní tó bá ti bọ́ ojú wọn yóò máa ṣe tẹ́lẹ̀ yóò máa bá ilé. bọ́ọ̀rọ̀ jáse nínú yóò gbà láàkà yìí. ìgbà àjọ mi yóò gbà láàkà yìí ìdínà ẹni tí wọ́n wòye pé ah, ẹja ajẹkogun omi kakọwọ́rọ́ ìgbé àánú nímọ̀ lára ìrètí lóòjọ́ jẹ́ pé láyé kò sí nǹkan kan tí èèyàn lè fi ṣẹ́tù nǹkan tó tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa wọ̀rọ̀ Yorùbá wọn àbí bẹ́ẹ̀ ó wá ní káwá máa tí ọba tó kébi tó gbé mi lọ tó bá dájọ́ kú fún mi bẹ́ẹ̀ ni ta lọ́ọ̀bà sọ̀rọ̀ tó bá kébi tó gbé mi lọ tó bá nira ní nìkan pé kọ́ máa lọ gbé bẹ̀mí rẹ̀ ni tí ọ̀jà rẹ̀ ṣé yóò fi sọ̀rọ̀ ẹ̀ mọ́ ìdínú ìyọ̀bọ gbogbo bí nǹkan bá ṣe le tó ìyọ̀bọ ò ní fẹ́ jẹ́ kẹ́ ẹ láti ilé ẹjọ́ sí torí tó bá ti dọ̀rọ̀ ilé ẹjọ́ ìwọ́n tó ọjọ́ ẹjọ́ lọ ẹjọ́ lè yí ẹ lórí ìwọ́ tó ọlọ́jà rí gan sáwọn máa rí ẹjọ́ tẹ fẹ́ gbé lọ tẹ́yìn ọ̀fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn kí àníjú ẹ̀sìn nǹkan bá wà lẹ́tọ̀ kó o pé àbílẹ̀ ọ̀gbádùn ní 1999 constitution tó ń ṣẹ̀rí ààrẹ àṣà mẹ́ndẹ̀ lókùn tẹ́ máa gbọ́ ọlọ́mọdé ara mọ́ ìnàlá akọlá kìlkọlì ẹni orí ẹ̀ bá wa pé tó ní ròònù yóò wà بالمؤمنين رؤوف آه ثم تاب عليهم انه بهم رؤوف رحيم بطوبع تبع لو ولا دعنا القران ما لك رؤوف دون مساعد فعدد مساعدنا عانونا ان سنا عانوكم رحمة لهم بالتحال بالتحال لو اتحال من الله الله ينو تنجلون Gịnị ọlọ inú? Ara ò, ìfúnlélé yẹn lọ. Lọ́ọ̀ṣì àbí kí ṣe lọ́ọ̀ṣì ẹ̀rọ ẹ̀rọ ìgbé tẹ́ bá fátẹ́gùn gan sínú rẹ̀ báyìí. Sára ẹ̀mì kí tẹ́ bá fátẹ́gùn sí oúnjẹ ògùn sí. Ṣé bó la fi ń mí? Bó la fi ń mí náà? Ṣé kí ni báyìí wà láàrin méjèèjì báyìí? olóyè mìíràn tí ọ̀rọ̀ ní sọ sí yàrá á ọ̀rọ̀ ránṣẹ́ tí ò jẹ́ sọ tí ń lọ direct tí ń sọ̀rọ̀ pé kọ́ máa yé olóyè wọ́n yàn ń pàṣà lọ́la yìí rìn jẹ́ ẹni tó rí orí rẹ̀ bá pé àwọn ní àtàwọn rẹ̀ ti yé mi o ọ̀rọ̀ ìdùn ọlọ́run ó sàánú ìtumọ̀ tí ààyè ń sọ lélẹ̀ yìí ó náà ni wípé ọkàn wa ẹ́ńjìn ló jẹ́ fún gbogbo ara wa tó bá wá rí bẹ́ẹ̀ káwọn ìpé gbogbo àwọn nǹkan yòókù nínú àwọn gbogbo làṣẹ fẹ́ kí àwọ ara wọ́n rí nínú aṣọ wo la fẹ́ lò bí àràṣà àwọn nǹkan tó wà nínú iṣẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ kan àwọn iṣẹ́ ẹgbẹ́ méjì ẹnu ẹ̀ tó bá wá níbẹ̀ ẹnìkan ò ní ní àánú gbogbo aláyé mi jẹ́ o kò sì ní fi àánú bá àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ lè tàbí situation tó bá bára rẹ̀ àfẹ́ni tí orí rẹ̀ ni onye tí èèyàn ń ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ in tó rò sí especially ìgbàgbọ́ ọmọdélẹ̀ pẹ́ ni bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ ìjọ́nù àtọ́ anẹ́bí sọ́lá láàrin wàlẹ̀ ọ̀sán tí tí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹgba ara àánú ni fẹ́ni tó bá bùkátà sí ẹni tó bá yẹ kẹ́ fún lẹ́gba tí ẹ bá fọwọ́ ara lórí nígbà tó yẹ kó jẹ gba ọlọ́run mọ́jọ gbé yín ṣépè nígbà tó bá padà ìgbà mi pé ọ̀nà táwọn ọ̀tọ́ ọlọ́run fẹ́ gbà ká tọ̀ mu òun ni wípé kọ́mọ̀ṣe ti ń jẹ́ àbá kọ́mọ̀ṣe ti ń jọ mu kálukú ń gbà rẹ̀ rẹ̀ ṣe irú ọmọ bẹ́ẹ̀ kí ló kàn pẹ̀lú bàbá ẹ̀ ìyá àwọn ní ọmọ mọ̀ ìyẹn náà lórí ibú tó padà débì náà tẹ́ fi ń gbọ́ sínkú mọ̀dà sínkú mọ̀dà ìlú èbó ló ti wá kòkún bọ̀ ní sẹ́yìn gbọ́ tí jẹ́ sínkú mọ̀dà rí tẹ́lẹ̀ tó ti wá wà láwùjọ wa ní sinmi àti ìsìláwùjọ wọn lè sínkú mọ̀dà ìdá sínkú mọ̀dà. mọ́dà láàmù ojú onye ṣíngù nkwụ ìtumọ̀ rẹ̀ ni pé ṣíngù ni o ṣùgbọ́n àbí ìtumọ̀ náà ìyá tí bí wọ́n ṣe wá ju wọ́n sí wọn tó wọ́n tí wọ́n náà àwọn olórí pé wọ́n rẹ̀ ó ní tí kí omi ẹ̀dá àrùbá kálukú àwọn náà bẹ̀rẹ̀ sí ní mọ̀ ju bọ́ǹbù fún wọn káwọ́ dún wọ́n kọjú ara wọn síra wọn ojú ọkọ̀ ìdí dúró tiẹ̀ àwọn mùsùlùmí kò mọ̀ para wọn lọ ìyá wọn pa ìlọ́wà ilẹ̀ pa ní ọ̀hún pa ìlọ́wà ilẹ̀ pa ẹ̀mí kọ́ àmọ́ wọ̀ nígbà fún wa ní ti para wọn láyé wáyé mo fẹ́ bá ń ṣe tiẹ̀ náà kọ́ lọ́ọ́ ju ọ̀mù wọn o ilé ọjọ́ ọjọ́ kí gbogbo bí wọ́n ṣe ń bà kí wọ́n jẹ́ wọn kására fún wọn wọ́n lè kọ̀ndé ẹ̀mọ̀ ẹ̀bọ̀ àwọn àwọn náà ní jẹ́ lè dùn wọn ojú torí wọ́n ẹ̀skáléètì wàhálà ẹ̀ àǹkàtẹ́ ń pè ní kínú láàká ẹ̀ ilé ìjọ jẹ́ ike ńgbà mí ẹ̀ fi gbígbọ́ ṣe aláìmọ̀ yóò fi rírí ṣe aláìmọ̀ ìdàmúyà fún ìdàmúyà fún yóò ṣe nígbà tó rìn àwọn yóò máa ní àrà ah, ah, wọ́n tó kọ́ra wọ́n máa yìn ọ́ ìyọ́n tó bá ní gbogbo nǹkan lọ fẹ́ próbù wọ́n fẹ́ fojú bọ̀ láwọn tẹ̀sí àlọ́ àná àṣeyá á ní ah, tó rí rárá tó ń tàṣe tó bá àwọn àṣeyá máa yọ àyè ní. sọ tí wọ́n ti á lè sọ mí ni pé àwa mùsùlùmí ẹja ní àánú ara wa táàkì làákàyè bára wa ṣe dáa bá lo làákà yìí kọ́ ó bàjẹ́ kò sí lẹ́jọ́ wà tó ṣe. nǹkan lọ́wọ́ bàjẹ́ láti ayé ìgbà mọ́ọ̀dà one thousand years ago tí ọ̀wá tán lẹ́nu. táwọn kan sì ń rí abẹ́ rẹ̀ sá síbò. nàìjíríà ẹ alábìkú ìdúró olùdókòwò alábìkú ọ̀rọ̀ bí wọ́n gbé lórí tí wọ́n ń jẹ nítorí kí á lè má bàjẹ́ olórí. Abubakar jẹ́ olórí ẹ̀wọ̀ rẹ̀ wọ́n yan Ali lẹ́nu lẹ́yìn lẹ́wàá gbèjà rẹ̀ ẹ dákun wọ́n yan Ali jẹ́ ibi tí yẹn bá tiẹ̀ lẹ́yìn wọn gbèjà rẹ̀ ẹ bá wọn ará mọ́kà lọ ẹ̀dán láwọn gbèjà rẹ̀ yóò sì wá jára àrà Paris ní èsì Lárúbáwá Fáṣà ni wà lóun fẹ́ ọmọ Lárúbáwá láàrin nǹkan ṣẹlẹ̀ láàrin Lárúbáwá tí ì bá ṣe pé torí pé ẹ̀fẹ́ bẹ̀sùn ọlọ́run ọ̀tútù àtà ni. ìyẹn bá láyé wọn jẹ nǹkan yẹn wàá ní jẹ́lẹ̀ lárúbáwá láti rírì ìpèníjà bẹ́ẹ̀ láàrin àwọn lárúbáwá ara wọn. mo rò fọ́lá yẹn jẹ yóò wá jẹ́ outside lárúbáwá lẹ́nìkan wà máa ní òun lọ fẹ́ máa gbèjà ọmọ lárúbáwá kan tó ti kú tipẹ́. Bẹ́ẹ̀ ládàá wọn máa sọ ẹ̀tọ́ ọ̀nà nìyẹn nígbà tó jọjọ pé gbogbo ìgbà táwọn èèyàn bá ń pè wá síjà àbí pè wá sọ̀rọ̀ kí láá lò àtàrí. حسن إسلام المرء تركه ملامة جواب تقوى ملامة جواب تقوى ملامة أنا في حديث قطع كلاس ترى كم يقول لي ليس عليك حديث mu'az bin jabal ó ní ìdá àbábítà àkọrù tó bá rọ màá yá rẹ kan lóṣù ó fẹ́ràn rẹ fọláàtù márì mọ́mà bá jiyàn torí tíyàn bá ti pọ̀ jù amọ̀dá wà lálẹ́ wàláàtù sáárẹ̀ ti ti mọ́mọ́ bá fa wàhálà mọ́ sàbúrú sí fọ mọ́ fàbúrú sàbúrú fún wọlé àtẹ́sẹ̀lẹ̀ mọ́ bèèrè ẹni kẹta mọ́ bèèrè pa ẹ̀ lọ́wọ́ ẹni kí ni ẹ̀kọ́ ìdá ni kí n tó bá mà pẹ̀lú èèyàn ni wọ́n fi bá dùn ẹ̀kọ́ ńlá ni kí ni yòó máwọn ẹgbẹ́ jẹ́ tiẹ̀ wá wádìí ń parẹ̀ náà sí wọ́n gẹ́gẹ́ sáti mà tẹ́lẹ̀ ọmọ n tó mọ̀ pẹ̀lú ẹ̀ lọ́mọ fi kí ló bí tó fi fẹ́ràn rẹ̀ tí ìbáṣepọ̀ gbọ̀rọ̀pàá yẹn ẹ máa gbọ́ ó ní bàásà because you're possible láti wá fi aláwo àdúgbà kó ọlọ́mọ ẹgbẹ́ nípa ìkọjọ́ taari lọ́wọ́ àlọ́mú ẹ̀ tó ń rí ìtì ẹ̀tẹ́lẹ̀ fàyọ̀ bí ọ̀rọ̀ ká bí máa lẹ́yìn sàkí nítorí òṣèlú ara rẹ̀ lọ́sọ̀ lọ́rùn ọ̀tá òun náà ní tó ń rí tó ń fi mú lọ́tà wọ́n ní fàyọ̀ pàrọ̀ rẹ̀ pọ̀ báyìí nàkà bẹ́ẹ̀ ni yóò sì yà yín ní wá wájú àwọn yẹn táwọn yẹn ti ń tàǹsọ̀ àwọn yẹn ti fi túlẹ̀ ara wọn ní kọ́ lọ rẹjọ́ ìyàwó rẹ̀ síta ọmọ náà lójú ọkọ rẹ̀ síta ọkọ rẹ̀ ni ó ní ìgbà tó rí lára tó rẹ̀ kí ló tún lọ ń béèrè nípa ọkọ rẹ̀ lọ́wọ́ yẹn ta ló mọ ọkọ rẹ̀ jù ọ́ lọ. ìrọ̀bá ara yẹn mi ẹlòmíì lẹ́jọ́ lábọ̀ ó tún lọ ń béèrè nípa ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ yẹn nígbà tó yìí dá. báwo ló ti lọ máa béèrè nípa ìyàwó rẹ̀ lọ́wọ́ ẹlòmíì sẹ́ni yẹn mọ̀ ìyàwó ẹ̀ tó sì sọ fún àwọn obìnrin tí ẹ máa ń fọ́ọ̀lù sínú ra dáadáa yẹn pọ̀ ìjà ń sọ fún àwọn obìnrin sì ọ̀rọ̀ lé lórí ọkọ̀ ah! bá ẹ̀ ṣùgbọ́n ẹ àbàṣẹ fún lóò ẹ wà lè fún lóò wà lè tó ń gbóná ojú rẹ̀ padà wálẹ̀ tẹ́lómi ẹ̀pa rẹ̀ ò ní bóró mọ́ ẹni tó o bá ti mọ̀ tó o sì fẹ́ràn rẹ̀ tó o sì mọ nǹkan máa fi dáadáa di etí rẹ̀ nípa tí anybody bá lè sọ pa ní tóun mà ní sọ òun lọ́lọ́run òbí ní ní tóun sọ mọ̀rọ̀pálá ẹ̀rẹ̀ ni ọlọ́run òbí lẹ́rìí pé kí ló rí bí ẹ̀rí ẹ̀ bó bá lẹ́rìí ọ làwọn àjọ ọ̀rọ̀ tí ò bá lẹ́rìí ọ dáràn eré tí wọ́n mọ̀ òun ni wọ́n sì máa lò lọ́lá títí tí wọ́n náà fi máa nǹkan míì bọ́ọ̀ bá ti máa nǹkan míì ọlọ́run bò ní bí ọ lè rí pé kí ló tó òfin nǹkan tí ọ̀ọ̀mà báyà lò ìmọ̀ bóyá nǹkan nínú ìtọ́ ni ẹ̀kọ́ yẹn ni wọ́n á lè kọ́ wa bí o ààrẹ ẹ̀kọ́ lílo làákàyè ọmọ ìyá rẹ̀ tó fẹ́ràn mọ́tò lọ́mọ wájú káàkiri nítorí mo fẹ́ràn rẹ̀ mójútó sóòsì ń rí lára ẹ̀ alhamdulilayi ìjọba yìí làákàyè ní ètí ìmọ̀ntẹ́ yóò bí ní èrè ń pa rẹ̀ kí òní rẹ̀ ní bùsùlà kò tù sí lọ́nà ọ̀gbọ̀n lórí àwọn tí wọ́n jà nẹ́bí ọlọ́run bá wọ́n rí wíṣẹ́ náà láàrin orí wíṣẹ́ dáwà ní ọ̀nà àtà ọba tó dá wa àwọn kèfèrí wíṣẹ́ àbí wọ́n rí wíṣẹ́ ọkọ̀ wá láti ìyàwó ìyàgbọ̀n lọ́ní máa gbó rẹ̀ àgbà iṣẹ́ mi aláwọ̀ kọ́lá lẹ́dí na kọ́lù iná lọ́ha pàkẹ́ ìrùn wọn náà nà àwọn ẹ̀ka ń bọ́ lọ àwọn ẹ̀ka ń sọ̀rọ̀ sọ̀rọ̀ táwa ni wọ́n tàbí ní ibú ọ̀tàbí lọ́lọ́run ló kàn á lọ nípa sọ̀rọ̀ rẹ̀ dáadáa ẹjẹ́ á máa lo làákà ìwà ká sì jẹ́ kí àánú àti ìkẹ́ tó kún inú ọkàn wa ọlọ́run ló ṣe mí àti ńlá láàánú ṣe wá lóníkẹ́ wa náà ọ̀rá jẹ́ But tó bẹ̀rẹ̀ pé inú jẹ́ ẹ̀fẹ́ ní pẹ̀lú rẹ̀ kí sí tó ti dàyàn àti ẹ̀pá pọ̀ rí ìyẹn yàtọ̀ torí pé ẹni téèyàn fẹ́ fẹ́ pọ̀ láìkìlẹ̀ pé èèyàn mà débi pé yóò ti wá fẹ́ràn rẹ̀ tó wà ìmọ̀ bóyá ẹgbẹ́ àti pọ́ìntì mostly ẹni téèyàn fẹ́ fẹ́ àjìnà bí àníwọ̀n dé sí i síbẹ̀ náà ẹgbẹ́ èèyàn lè bí ẹn tó mú àwọn tí wọ́n ti girlfriend boyfriend ní ẹ ti máa ma ara wọn dáadáa síwájú ẹ̀tọ́ fẹ́ra ìjọ mùsùlùmí èèyàn máa ń mọ èèyàn lápapọ̀ kódà àwọn girlfriend boyfriend yẹn wọ́n máa ń rò páwọn mara wọn bí wọ́n bá fẹ́ra wọn tán ní ìdúmọ̀ pé ilé ah, ni yóò mú òkú mú lórí àwọn Yorùbá ní obìnrin tó wá sì wà lọ́nà ní máa ń yá wàá yóò mọ̀ yá wàá gómìnà bá tiẹ̀ fẹ́ gbogbo wà dáadáa ní ọrịa ti wà rẹ̀ gẹ́gẹ́ padà jáde lẹ́tà lórí ìgbà tó bá dọ́dọ̀ rẹ̀ yóò máa tẹ́ni náà sí ta ló fẹ́ dáa tó béèrè nígbà tó a obìnrin dáa ń ti bímọ ẹjọ́ bímọ tán kó ní kóun ti jókòó. yọ̀dà kan o yọ̀dà kan àwọn tọ́lọ̀ fún wa ọlọ́mọ àfọ̀n wọn sùn ó fún wa ṣe kọ́ wa táwọn náà sùn ẹ̀yà dé ìkú tọ́lọ̀ ní ti nà sí mi lè mi wà bí wọ́n sùn.